ókè káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdún mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlú mọ̀ọ́ká òbí kùbànà ti padà sílé lẹ́yìn gbogbo ìrìnkèrìdò rẹ̀ káàkiri òbí kùbànà ló fi eléyìí sórí ayélujára rẹ̀ lẹ́yìn tí ó sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tí àwọn ọmọ rẹ̀ sì sáré wá ó kọ wípé mo ti ṣàárú àwọn ọmọkùnrin mi púpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òṣèré Fúnṣọ́ Adéolú ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi ṣàfihàn màmá tó bí i lọ́mọ ó sọ wípé màmá mi lèmi àti wọ́n jọ ń rìn yìí lásìkò tó kọ sórí ayélujára ní ọ̀pọ̀ àwọn ìlúmọ̀ọ́ká bẹ̀rẹ̀ sí ní kí màmá náà tí wọ́n sì ṣàdúrà wípé kólódùmarè kí wọ́n dà wọ́n lágbà nínú àlàáfíà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀kan nínú àwọn ìlú mọ̀ọ́ká orí ayélujára Blessing Nkiruka tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Blessing CEO ti sọ wípé obìnrin kóbìnrin tó bá rí wípé apá kan nínú ara òun kò ṣe dáadáa tó kí ó máa fọṣọ bò ó ó ní wípé èwo ni ká máa pàjọ́ lọ́bọ̀ fúnra ẹni ọ̀rọ̀ yìí ló wáyé látàrí bí ọ̀kan nínú àwọn olùkópa Big Brother Naija Angel ti ṣí àyà sílẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ̀rọ̀ nípa ẹ̀bùn tó lódùmarè fi fún un tó sì wá di ohun tó ti já wálẹ̀ Chile. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká Cubana Chief Priest ti sọ wípé gbogbo yàlàyòlò owó tí àwọn ń ná wípé iṣẹ́ àwọn ló gbà bẹ́ẹ̀ àti wípé bí ẹnikẹ́ni bá tún kú fọ́wọn àwọn tún máa náwó bí ẹlẹ́dà ni ó tẹ̀síwájú nínú àkọsílẹ̀ rẹ̀ lórí ayélujára wípé ariwo owó táwọn ná ó ń jẹ́ kí iṣẹ́ àwọn tẹ̀síwájú àti wípé ní báyìí o òbí Cubana gan ti fara hàn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ wípé òun gan ló ni ọjà múlùdùn ní ilẹ̀ adúláwọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà aya ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù ni Soni Igalo tí ó jẹ́ ìyàwó agbábọ́ọ̀lù Jude Igalo tí nàka àbùkù sí àwọn ìlúmọ̀ọ́ká obìnrin tí wọ́n ń fẹ́ ọkọ lọ́kọ tó sì jẹ́ wípé àwọn ni wọ́n máa ń kọ́kọ́ wá sórí ayélujára wá máa ṣojú ayé bí ẹni wípé ohunkóhun ò ṣẹlẹ̀ ó wá sọ wípé kí wọ́n kíyèsára o àjẹ́bẹ̀ gbogbo àwọn tí wọ́n ń tẹ ọ̀rọ̀ ránṣẹ́ sí ọkọ mi èyí tí mò ń rí gbogbo wọn pẹ́fẹ́pátá ni màá bẹ̀rẹ̀ sí ní dárúkọ bẹ́ẹ̀ bá ṣọ́ra yín ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí ni tọ́pẹ́ alábí ti fi àtìlẹ́yìn tó ní fún sako ẹni tí ó jẹ́ ìlúmọ̀ọ́ká pẹ̀lú hàn bí ó ti fi fọ́nrán ìlúmọ̀ọ́ká ọ̀hún sórí ayélujára rẹ̀ tó sì sọ wípé sako ìwọ náà ti di elégbè lẹ́yìn mi ẹ wo díẹ̀ nínú ẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Kúnlé Afod ló ti sọ pàtàkì èdè Yorùbá bí ó ti fi fọ́nrán eré ìdárayá Olympic kan níbi tí akọni ní ìjàkadì ti ń fi èdè Yorùbá olùkópa rẹ̀ sọ̀rọ̀ léyìí tí ó mú ìwúrí àti agbára wá fún olùkópa ọ̀hún ọ̀rọ̀ ọ̀hún wá di ohun tí gbogbo ènìyàn ń gbà bí ẹni gbàgbá òtí lórí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká Jaruma tí ó jẹ́ ẹni tí ó máa ń ta ohun tó ní í ṣe pẹ̀lú oògùn ìfẹ́ fún àwọn obìnrin lórí ayélujára ló ti sọ wípé kí àwọn obìnrin kí wọ́n má lọ ní lọ́kàn wípé agbára oògùn òun lè ká kùbánà ẹ wò ó ó sọ wípé ká má pàrọ̀ tọra wa jẹ wípé oògùn ìfẹ́ kankan ò lè ṣiṣẹ́ lára òbí kùbánà ó sọ wípé ṣé wọ́n rò wípé ẹnikẹ́ni máa wà tí yóò lówó tí yóò lókìkí tí kò sì ní ní oògùn ìṣọ́ra lára ó ní nítorí náà náà ẹ má rò wípé oògùn tí mò ń tà láti máa jẹ́ kí ọkùnrin máa gbádùn ìbálòpọ̀ pẹ̀lú yín yóò ká ọwọ́ kùbánà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká akọrin ni D'banj ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi ṣe àfihàn ara rẹ̀ pẹ̀lú orúkọ tuntun tó sọ wípé ẹ máa pè mí ní Barrister Banga D'banj ló tẹ̀ sójú ayélujára rẹ̀ wípé barista Banga ní nọ́mbà ẹlẹ́kìnní alága ẹgbẹ́ NRTW MC Olúọmọ ti fi ìdùnnú rẹ̀ hàn lórí àbẹ̀wò táwọn ìlú mọ̀ọ́ká kan wá ṣe sí i ó sọ wípé òun láyọ̀ púpọ̀ láti wà pẹ̀lú àwọn ìlú mọ̀ọ́ká náà àwọn tí wọ́n ṣàbẹ̀wò sí ni DJ Neptune òṣèré Fẹ́mi Brand Slim Case àti Sam Ọlátúnjí bàbá náà fi ayọ̀ rẹ̀ hàn lórí ayélujára wípé mo fẹ́ràn bí ẹ ti ṣàbẹ̀wò fún mi ó sì mú inú mi dùn púpọ̀ pẹ̀lú àdúrà wípé bí wọ́n ti wà lókè kí wọ́n má jábọ́ lágb lágbára olódùmarè pẹ̀lú ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ pé òun kì yóò dẹ̀yìn láti máa ṣàtìlẹ́yìn tó lọ́rìn fún àwọn ìlú mọ̀ọ́ká àti gbogbo ènìyàn pátápátá kò ní jù báyìí lọ fún ẹ̀já àbálẹ̀ ìròyìn amúlùdún mẹ́wàá láti orí ayélujára ṣògo rẹ́ni kejì lórúkọ tèmi ó dàbọ̀.